وصلى الله وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين أن تقولوا قولا معروفا ولا تعزموا عقدة النكاح حتى يبلغ الكتاب أجله واعلموا أن الله يعلم ما في أنفسكم فاحذروه واعلموا أن الله غفور حليم إن آيات yìí ọlọ́mọba ń sẹ́láyé fún nípa bí òṣìṣẹ́ burú wípé kíyàn rọra sọ ní òwe ọ̀rọ̀ láì sojú abẹ́ ń kù kíyàn pé kílò olú ẹni ìdè fún obìnrin tí ọkọ rẹ̀ kú tó ń jókòó àìsàn láti fi hàn pé owó yàn láti fẹ́ ìwà parí àìdá rẹ̀. ọlọ́ni wọlé dùnà àárẹ̀ yìí kan kò sí ẹ̀ṣẹ̀ lórí yín. tẹ́ ẹ bá ti lè bá àwọn obìnrin sọ̀rọ̀ fẹ́ ní àsìkò tí wọ́n ń bẹ nínú àìdá wọn ìjókòó tí obìnrin máa ń jó ríro tẹ̀tú máa ń ro ṣe àfihàn pé nífẹ̀ẹ́ wọn wọn láì sojú abẹ́ òkú pé fẹ́fẹ́ wọn ẹ hàn wọn pé yóò wù yín fún ọ̀fìn ẹ̀fẹ́ fún ọgbọ́mọ yín lọ́wọ́ láì sojú abẹ́ òkú pé màá fẹ́ ọ òwò mi má fẹ́ lómi ìyàtọ̀ sí mi sẹ́yìn ọba ti sọ bẹ́ẹ̀ ọlọ́run láì abdullahi bin abbas radiyallahu anhuma wọ́n túmọ̀ àyà yìí pẹ̀lú gbólóhùn wọn tó sọ yìí pé wọ́n ní àtàrí o kéèyàn lo owó èdè ẹnì èdè nípa àti fẹ́ ṣe àfihàn péèyàn fẹ́ràn obìnrin téèyàn ò gbọ́dọ̀ sójú abẹ́ kò tí mo tẹ́ rẹ mo fẹ́ fẹ́ ọ wọn ni tá a máa sọ fún un náà ni pé ẹnì òrí ló tẹ̀gbó ìjẹ ó wù mí ọmọ sì wù mí láti níyàwó wọn ni tẹ̀ bá sọ báyìí lọ́lọ́run àwọn wí àbí wọ ẹnì ọ̀hẹ́bùn ra'atan mo sì nífẹ̀ẹ́ obìnrin kan o min amriha wa min amriha sọ̀rọ̀ rẹ̀ mo nífẹ̀ẹ́ obìnrin kan tọrọ rẹ̀ dà báyìí báyìí báyìí tó bá sọ ọdún eléyẹn kò sí ní tó burú nínú ìgbà wa mi ibn Abbas ní kọ́sẹ́ pé wọ́n ti tu أن الله رزقني امرأة ونحوها ọlù mi ká kpọlọ wọn bá fún mi lóbìn kan fẹ kó sọ àbí ntọjọ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọlé ayé ń sèbọlẹ kẹsìbà gbọ́dọ̀ jẹ́ pé ọsọjáde pọnpẹlẹ kóhùn pẹpẹ nínú ẹgbà wa mi ẹni la uridu an atazawwaja ghayraki insha Allah òwò mi láti fẹ́ lómi ìtọ́yà tòṣì ọgọ́dọ̀ máa fẹ́ tẹ̀lifẹ́lẹ́ ìtàn jáde díẹ̀ Ibn Abbas tuntun ní bẹ́ẹ̀ nù pé òwe ìdènà lẹ́ lò wàlẹ̀ wọlé tó ẹni wọlé tó mọ́ àtẹ̀wọ̀sọ̀ alẹ́ hà ó sì wù mí ká pé mo rúbìnrin kan tó dáa fẹ́ wọlé ayé ń sèkúlẹ̀ ha máa dá mi fẹ́ ẹ̀jẹ̀ fi ha wọn ni kò sì ní jáde bá a sọ̀rọ̀ kó n fẹ́fẹ́ lókun ìgbà tó parí ẹ̀jẹ̀ rẹ̀. ó tún wá bá kan láti ọ̀dọ́ ibn wọ́n ní tùmọ̀ rẹ̀ òun náà ni kò sọ pé ẹni orí ìdó tẹ̀síwèé ó wù wọ́n má ti wù mí kí n fẹ́ obìnrin kan o ó wù mí láti ṣègbéyàwó wọ́n iná nìsa ẹlẹ́mìn hajẹ́sì ah, àwọn obìnrin wù mí o. wọ́lá wọlé tó ẹ̀yìn yẹ ti rọlẹ̀ mọ́ àtẹnusọ̀rẹ́ ha ó sì wù mí kọ́nà ó sì rọrùn fún mi láti fi obìnrin rè kan. tọ́ àwọn ètò pọ̀ nínú àwọn olùmọ̀ wa wọ́n ní kí òkúrú gẹ́gẹ́ bí ọlọ́run ọba wa ti ti sọ pé ká lo ẹnì èdè láti ṣe àpèjúwe obìnrin pa nífẹ̀ẹ́ rẹ̀ láì jẹ́ kó àtòjú abẹ́ ń kò. ká fi bá obìnrin tọkọ rẹ̀ kú sọ̀rọ̀ kò sí tó burú mẹ́ láì sojú abẹ́ ń kò pé afẹ́fẹ́ o. bẹ́ẹ̀ náà ni ìdájọ́ ìrí lórí obìnrin tọkọ rẹ̀ ti kọ́ ọ́ lẹ̀ ní kíkọ́ mẹ́ta tó ti dèwọ̀ kọ́kọ́ mu. alẹ́bùn náà sọ̀rọ̀ bẹ́ẹ̀ nígbà tó wà nù ẹ̀dá rẹ̀ o ọmọ òwò mi láti lóbìnrin kan o òwò mi kọ́ fún mi o wọn lọ náà sọ bẹ́ẹ̀ ọlọ́gbọ́n ti rí ìgbà tó fi bá sọ níta ìbá gbọ́ láti rí sọ̀rọ̀ bàbá láti rí bá sọ. kò sí tó burú mbẹ kébí anabi muhammed sallallahu alayhi wa sallam ẹ ti sọ fún Fatima bint Qais ní ìgbà tí ọkọ rẹ̀ kọlẹ Abu Amr ibn Hafs tọkọlẹ kíkọ mẹ́ta Fatima bint Fatima bint Qais yìí olóòtú náà anabi muhammed sallallahu alayhi wa sallam tó ní Muawiya àti Abu Jaham àwọn méjèèjì wọn làwọn fẹ́ fẹ́ràn sòtán nàbí sallallahu alaihi wasallam tọlọkan náà méjèèjì su'ulukun la mala 'indahu aláìní ni ṣùgbọ́n Abu Jaham la yada'u al-'asa pọ̀pá kì í wọn léjìká. gbogbo gba ní àwọn ọbẹ̀ lè di káàdì eléyìí tó túmọ̀ sí pé ẹnì èdè náà ń gbé ọba ti tẹ̀ kọ̀kọ́ àwọn ọbẹ̀ lè di ọmọ ìjìyà tòṣùmọ́ àná bisalòlá àti náà ń lójú kòkòrò fẹ́ pé ní tòṣù pé fi tán ní ti hàn eléyìí tó túmọ̀ sí pé tí obìnrin kan bá gbàmọ̀ràn lọ́dọ̀ rẹ pé lámẹ́dà ti lówó là wọ́n sọ̀rọ̀ àti fẹ́ràn ó lè sán tọ̀nà nípa ìkíní kejì wọn kò bá jẹ́ ní tí ọ̀dà lọ́mọ nípa àwọn ọ̀tọ̀ àmọ́ má fi kún o má fi kún tọ̀ ọ̀mọ́ burú tó bá rí pé àwọn ẹni tí wọ́n fẹ́ fẹ́ yẹn àbẹ́ni tó fẹ́ fẹ́ ń pọ̀ dá fún ọ̀tọ́ kàtẹ́ lómi fún ọ̀dà márùn ẹ̀ lómi ìgbé kọfẹ́. Ntí pé obìnrin yẹn ti lọ́kọ̀ kan rí tẹ́lẹ̀ wọ́n sì ní kọfẹ́ Usama ibn Zayd Usama sì fẹ́ ẹ̀ lẹ́yìn ẹ̀ túmọ̀ sí pé kò sí tó burú nù kọ́ fẹ́ abilékọ̀ọ́. yàtọ̀ sí ntẹ́lómi gbọ́ yìí nínú hadith Jabir ibn Abdillah radiyallahu anhuma wípé tó ti àbó ti nítorí rárá fún mi rẹ̀ tí wọ́n fi jọ tí. sallam wọ́n ti kọ́wọ́ fún un tó fẹ́ gbéra fún sanabi sallallahu alaihi wasallam sanabi wọ́n ní rárá o tó rò pé mo bọ́ ṣe dúnadúrà kí ni bá gbára fún mi rẹ̀ ni àfọ̀n olówó rẹ̀. Ṣèbí ẹ̀rọ anábì tó bá àtúnà tó ń béèrè lọ́dọ̀ jábẹ̀ pé tó ti níyàwó ni. Ó ti níyàwó. Wọ́n ní ọmọge lọ fẹ́ ni àbábílẹ̀kọ. Wọ́n ní rárá o, àbílẹ̀kọ ló ń fẹ́. Ní a. Ah, هلا بكرا تداعبها وتداعبك inú ní tó ọ̀gbọ́n máa gé èyí ti tó ọ̀gbọ́n gé èyí ti pé dandan lọ ọ̀gbọ́n máa gé o èyí ti tó ọ̀gbọ́n máa gé náà náà bá ṣeré tó náà máa bọ̀ ṣeré níbẹ̀ yẹn ìtanìyàn kan.

tẹ́gbọ́n ọ̀gbàgbọ́ yóò fi ọlọ́run tẹ́gbọ́n translation kanọ́kà tí wọ́n máa ń pè ẹ́ ẹnìkan kan gbọ́dọ̀ fẹ́ ẹnìkan kan àbí virgin come to Prophet sallallahu alaihi wasallam order give an order on that give an order ń bolo ti give an order tí ó tún máa ha fún àwọn aléwì àdéhùn anábì sallallahu alaihi wasallam. Usama ibùnú zayd wọ ọ̀fẹ́ ìgbàdàn ti fi jábìrì náà léèrè kékeré ló dé tó fi jẹ́ pé abilékọ lọ fẹ́ ní ìdílé ọkọ̀ kan bọ̀ ó ní òun òun òun láwọn àbúrò tó pọ̀ ọ̀nà ó sì mójútó wọn òun nídìí obìnrin tó ti lẹ́sìrẹ́ǹsì tó kò mójútó wọn ẹni tí kò sí ìlọ́kọ̀ kan rí tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú ìfẹ́ ṣe wàhálà kan mi ìfẹ́ di ẹrù ẹlẹ́rù má tèmi nù sòṣùpẹ́lẹ́ yìí lọ lé ọkọ̀ kan rí ti lẹ́bìrẹ́ ó sì mọ̀ pé ọkọ̀ ọ̀pọ̀lọpọ̀ sẹ́ wà ń bẹ̀ kìsì kí wọ́n kàn náà tẹ̀kálẹ̀ náà máa di lago mọ́kànlá. tó torí ẹ̀ ló ti fẹ́ abilékọ tó ti ti lé ọkọ̀ kan tó lọ lé ọkọ̀ kan rí tẹ́lẹ̀. wọn nílò mẹ́ anábìyàn أبو عمرو ابن حفص طب يا ولالك قمت في فاطمة بنت قيس فأمرها أن تعتد في بيت أمك في بيت ابن أمك مكتوب. النبي صلى الله عليه وسلم قال سيكون في عدار اللي ابن أمي مكتوب. إذا أنتم تقول في عدار تقول لك فيكم طبعا وبعد أن تقول له تقول لي ọkọ tọkọ lẹ́kọ̀ọ́ níta torí jíjẹ mímu rẹ̀ sọ̀rọ̀ yẹn lórí rẹ̀ tó lóde to finish. Fèlè yìí ó lè gba ilé fámìlì rẹ̀ lọ. Ilẹ̀ ti fẹ́ pé ó sílẹ̀ ọkọ̀ padà báwò. Sùwọ́n ní tó bẹ̀rẹ̀ ìjà nílé Ibnu Ummi Maktum. Ànábì wa sọ fún pé fẹ̀yìdà xẹlẹ̀lẹ̀tì fẹ̀dánìní fẹ̀dánìní. Tó o bá ti lè parí ìjà rẹ̀ jẹ̀mọ̀ tó o bá ti parí ìdá rẹ̀ jẹ̀m wọ́n lé iná bẹ́ẹ̀ nù tààrí wọ́n bẹ́ẹ̀ nù kéèyàn fi owó ìwà kó fi bá ẹni tó ṣe ìdá kó fi bá sọ̀rọ̀ ìwọ náà nìsín ẹnìkan fẹ́fẹ́ ọkọ rẹ̀ kú ọ àtàkùn títọ̀ ìdákun ẹjẹ́ àmà nígbà tó parí ìdá yìí ẹjẹ́ ọjọ́ pé mi là kọ́kọ́ ẹni tí wọ́n mà bẹ́ẹ̀ bá ti parí ẹ̀dá yìí ẹ̀wọ̀n pé lẹ́yìn ó tún lù ú láago lọ́pọlọ ju àkọ́kọ́ lò èmi làkọ́kọ́ ẹni tí ó mọ̀ tó o túmọ̀ sí pé bọ́yọ̀ ọ̀rọ̀ kan bẹ̀. torí de eléyìí eléyìí là nẹ́bi sọ̀rọ̀ bá àdìsí là ń sẹ́. nígbà tí Fatima bintu Qais tó parí ẹ̀dá rẹ̀ anabi sallallahu alaihi wasallam ọfẹ fún Usama ibn Zayd tí í ṣe ọmọ ọ̀dọ̀ fún Ànábì sallallahu alaihi wasallam. ṣùgbọ́n obìnrin tó ṣe pé kíkọ̀ kan àbí kíkọ̀ méjì ńlọkọ rẹ̀ kọ̀ kò sí ìyàpọ̀ ẹni láàrin àwọn olùmọ̀ pé yàtọ̀ sọ́kọ kò sí ẹnìkan tọ́lẹ́tọ̀ láti lè bá a sọ̀rọ̀ pòun fẹ́ẹ́fẹ́ẹ́ fún fẹ́fẹ́ directly ẹ̀yà kọ́kọ́ rẹ̀. lásìkò tó ti tún wà nílé ọkọ rẹ̀ yẹn tó ń bẹ̀rẹ̀ dà kọ́dà ẹnìkan ọ̀gbọ́dọ̀ bá sọ̀rọ̀ ọ̀fẹ́ látàrí pàǹpà àbọ̀rọ̀ fi kó òwe fún pé ọba ti tán kọ́ sọ fún mi sọ fún mi báwo tọ́fẹ́ àwọn ìyàwó nítorí pé ọ̀rọ̀ ìjà yíyà zawja ma baqiya fil idda obìnrin tó ń kọ lẹ́nu kíkọ̀ kan àbí kíkọ̀ méjì ìyàwó náà ní kọ́kọ́ rẹ̀ lópin ìgbà tó bá ti ṣèké ni tí o bá ti parí àrí ìjà rẹ̀ lòun ti jẹ́ pé ọ̀sẹ̀ kù lé ọkọ rẹ̀. ọlọ́ni àwọn akínánitún fi àǹfọ̀sẹ̀kọ̀n yálà ẹ sọ́lọ́wì ọ̀rọ̀ jáde abẹ́tẹ̀ ẹ̀mátínú yín ẹ̀ẹ́dẹ́sẹ̀ tuntun kíkọ̀ yẹ kẹ́ ẹ fẹ́ wọn lásìkò yẹn ṣùgbọ́n ẹ̀ẹ́dẹ́sẹ̀ ìgbà tẹ̀ ti wí jáde. ولكن لا تواعدوهن سرا ṣùgbọ́n o ẹ gbọ́dọ̀ ṣe àdéhùn fún wọn o ẹ gbọ́dọ̀ ṣe àdéhùn fún wọn láti fẹ́ wọn ní kọ̀rọ̀ má sọ yìí pé á ìfẹ́ rẹ tẹ̀ mú mi pọ̀ ṣàdéhùn fún mi kò ní fẹ́ lómi àti sọjọ́ bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀. apá kan nínú àwọn olùmọ̀bí mujahid wọ́n ní tuma rẹ̀ ni pé ọ̀rọ̀ ọlọ́ọ̀tún ni walakin la tuwa'iduhunna sirra ẹ̀wọ̀rọ̀ jọ láti pẹ̀lú wọn ní kọ́ọ̀rọ̀ mujahid ní ìtumọ̀ rẹ̀ ni huwa qawlu rajuli lil mar'a la tufawwitini bi nafsiki fa inni nakihuki. iná ni kí ọkùnrin kọ́ sọ fóbìnrin pé má jẹ́ má jẹ́ kí ọgbọ́n má torí ìdílé ẹ̀fẹ̀ ọ̀ dájúdájú wọn fẹ̀ ọ̀ sẹ́yìn máa ti sọ báyìí lọ́kọ́ lọ́kọ́ fún mi. ẹ gbọ́dọ̀ sọ ní kọ́rọ̀ ẹ gbọ́dọ̀ sọ nítọ́jọ́ bẹ́ẹ̀ títí tóbìnrin ìparí ẹ̀dá rẹ̀. Qatada rahimahullah wọ́n ní náà ní kí ọkùnrin kó gba àdéhùn lẹ́nu obìnrin ní ìgbà tó wà nínú ẹ̀dá rẹ̀ pé òní fẹ́ lómi ìdáyàtọ̀ sí mi ọlọ́run bá kọ̀ fún wa láti ṣe bẹ́ẹ̀. di eléyìí eléyìí ẹjẹ ń tí àwọn olùmọ̀ sọ illa an taqulu qawlan ma'rufa ẹ̀ẹ́dẹ́gbẹ́ bá sọ̀rọ̀ tó dáa ọ̀rọ̀ tó dáa náà sì ní lóye tàǹtẹ̀ wí à wọ́n fẹ́ fẹ́ yà wò òwò mi à wọ́n fẹ́ fẹ́ yà wò mí wò mí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọlọ́ni wala ta'zimu 'uqdatan nikahi hatta yablugha al-kitabu ajalahu ẹ̀ gbọ́dọ̀ sóyè síwájú kó tó parí ẹ̀rídà rẹ̀ ẹ gbọ́dọ̀ sọ yìí síwájú kó tó parí ẹ̀rídà rẹ̀ síwájú kó tó parí ẹ̀rídà tẹ́ ẹ bá fi lè sọ yìí pínrín àwọn olùmọ̀ ẹnu wọn kò lápapọ̀ lórí ike kọ̀tọ́tẹ́ ike ká sọ yìí ní ìgbà tóbìnrin tẹ ẹ̀rídà lọ ọba jẹ ẹ̀rídà pé ọkọ rẹ̀ kú àbí ẹ̀rídà pé. wọn ti kọ́ lẹ́yìn kíkọ́ mẹ́ta ẹ̀jọ̀ parí ẹ̀dá náà mẹ́mi máa ń bẹ tọ́lọ́ ti kọ́ pé ọlọ́padà fẹ́ ọ̀fẹ́ náà. ìyàgbẹ́nu wa ń bẹ láàrin àwọn olùmọ̀ bá to ìgé ńkọ́ ní ìgbà tóbìnrin wà nínú tóbìnrin ti wọlé ọkọ tuntun. wọ́n ní àtúnwọ̀n gbéyàwó fẹ́fẹ́ ẹ̀dà lọ àtún yín ká ṣùgbọ́n tí ìyàwó yẹn bí ìwọ̀ fún ọnu láéláé abẹ́lé túnra yín fẹ́ tó bá parí ẹ̀dà ìyàpọ̀ ẹ̀. ọ̀wọ́lẹ̀ ní wà ìdán àtún yín ká náà nígbà tó ti fẹ́ fífẹ́ tó fẹ́ kò tí ì parí ẹ̀dà rẹ̀ ṣùgbọ́n lẹ́yìn tá a ti tún yín kàn ṣé tó bá parí ẹ̀dà rẹ̀ o lè tún fẹ́ àbó lè tún fẹ́ ọ̀rọ̀ oríṣi méjì ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ àwọn tó pọ̀ jù nínú àwọn olùmọ̀ wọn lè ẹni tún ẹni tún tún ra yín fẹ́ kìí dé ìwọ̀ kan ní kíkó tún fẹ́ ọtọ́ sí ọ kíkọ́ bá tọ̀rọ̀ fẹ́ lẹ́yìn ìgbà tó bá parí ẹ̀ dà ní tó bá gbà kẹ̀tún ra yín fẹ́ báyìí ni ẹ̀tọ́ pọ̀ nínú àwọn olùmọ̀ sọ ṣùgbọ́n àlè máa mú láti kàn fún ọ̀rọ̀ àwọn ẹni ńlá rárá o dáhùn mọ́ àlè ìgbà àlè sẹ́ẹ̀bì láéláé. ẹ gbọ́dọ̀ tó fẹ́ra yín mọ́. ìmáàmù Malik rahimah Allah akínrin yín sẹ́yìn fi ní láéláé wọ́n gbọ́dọ̀ fẹ́ra wọn mọ́. wọ́n ní ẹ̀rí àwọn onáìní tó wá nípa pé Umar ọlọ́run bá kó yánu sí i ó sọ yí pé ayyuma imra'atin nakahat fi 'iddatiha. فإن كان زوجها الذي تزوج بها لم يدخل بها فرق بينهما ثم اعتدت بقية عدتها من زوجها الأول ثم كان الآخر خطبا من الخطاب وإن كان دخل بها فرق بينهما ثم اعتدت بقية عدتها من زوجها الأول ثم اعتدت من الآخر ثم لم ينكحها أبدا. وأنا ntụwara wàá látọ̀dọ̀ àwọn ọmọ ìbùdó kọ̀pọ̀ ọlọ́run bá kó yẹn sí i. wọ́n sọ ibi gbogbo obìnrin kan Imam Malik gba ọ̀rọ̀ yìí wá nínú wọn pa pé gbogbo obìnrin kan tọ́lọ́kọ̀ míì lásìkò ọkọ ní àsìkò tí ń yìí. ọba ti mú wọlé wọ́n ti so èdè tí wọ́n yàwó ti kó wọlé ayọ̀ lẹ́yìn náà obìnrin yẹn wọ́n ṣe ìdá rẹ̀ tó ṣẹ́kù fún ọkọ rẹ̀ àkọ́kọ́ ọkọ kejì tó wá fẹ́ ní àsìkò ìdá rẹ̀ yẹn nígbà tó bá parí ìdá tó ṣẹ́kù òun náà jọ kan nínú àwọn ẹni tó ń wà ìyẹn tí tí o bá ti wọlé ó lè jọ kan ní ẹni tí ń wà kò tí ì wọlé rárá ẹ ti mọ̀ kóbìnrin tí o ti wọlé kò ní bẹ̀rẹ̀ ìjà fún yẹn tọ tó bá jẹ́ pé ọkọ kejì yìí ti mú wọlé ńkọ́ wọn láti pín wọn ayé àwọn lẹ́yìn náà yóò wá bẹ̀rẹ̀ ìjà tó ṣẹ́kù fún fún ọkọ àkọ́kọ́ yóò ṣe yòókù lẹ́yìn náà yóò tún wá ṣe ìdá tọkọ kejì tó fẹ́ ní àsìkò ìdá rẹ̀. lẹ́yìn náà kò ní fẹ́ láéláé má àníjó fẹ́ láéláé má. báyìí ni àwọn ọmọ ọdí ọgbà ọmọ àná sọ̀rọ̀. من جهة المعنى تباو ننتي إتمتع تقسي أن الزوج لما استعجل ما أجر الله إما تيوكو تقن تلوه بلو لارا لجو ntọ́lọ́n fẹ́ ká ṣe sùúrù fún òun ní kọ́yákọ́yá ló fẹ́ عوقب بنقيض قصده àtòjíjẹ èròǹgbà rẹ̀ láti fìyà jẹ ìwò oṣù ní orí fẹ́ máa. fàhárò mẹtàlẹ́ ìhìn àárẹ̀ dàbí ló jẹ́ kóbìnrin yóò dé wọ̀ fún láéláé. nítorí òfin ṣẹ̀rí àtúntò yìí pé mẹni tẹ̀sílẹ̀ ṣẹ́yìn ọ̀bìlà àwọn ènìyàn rúwò ìbàbí ṣẹ̀rìmánà gbogbo ẹni wàá fi kánjú tọ́kánjú láti mú kankan kákòókò rẹ̀ òtótó ọ̀kánjú láti sàǹfààní lára kankan kákòókò rẹ̀ àti sàǹfààní lára rẹ̀ òtótó ìyàtọ̀ àfi jẹ́ òun náà nípa àníjọ́wọ́ rẹ̀ òtó bí kéèyàn pa bàbá rẹ̀ nù pé bàbá yìí ti pẹ́ jù kó sì kú la fi lè jogún wọn apá kíkẹ́ lè tètè jogún rẹ̀ ò ní jogún kankan torí lè tẹ̀lé kọ́sírí ṣiṣẹ́ yìí ẹni tó pààyàn kò ní jogún kankan wọ́n lọ ráyà pé kí wọ́n lọ pa kìí sì wọ́n gangan lọ pa ò ní jogún kankan. tùbẹ́ náà ni tọ́ba pa ọkùnrin ọlọ́kùnrin kan kókó lè fẹ́ ìyàwó rẹ̀ ò ní rí fẹ́ láti rí bá dùn nù. Sọ́nà tí wàá fẹ́ra wọn láti rí tó tún kọ́ akùnrin àyà ayà wọn. Wàhálà kẹlẹ̀. Wọ́n ní tó fà á nù táwọn fi ní wọn ò ní fẹ́ra wọn mọ́ láéláé. Àpèjúwe rẹ̀ dàgẹ́ bí ẹni tó pààyàn náà ni tó ti pé kó lè bá àjogún rẹ̀ kò ní jogún ẹ̀. Ṣàpérò tó ṣẹlẹ̀ náà ń bá àwọn Israẹ̀lì. Tó ti pé ẹnìkan wà tó lówó rẹpẹtẹ ṣùgbọ́n tí ò bímọ rárá fẹ́ni tó ní náà ni ọmọ ẹ̀gbọ́n àbábúrò rẹ̀ òun náà nìkan ní òjòkun rẹ̀ tò wọ́n á ní ọmọ ẹ̀gbọ́n àbábúrò yẹn olùkẹ́mi bàbá yìí fẹ́ gùn jù tò ẹ̀kún ti kú bí wàá ti fún wọn fẹ́ ja ìjàmbá tí wọn ẹ̀kún ti pààkì ara wọn tò wọ́n àti olùkẹ́mi bàbá yìí ó tètè kó sí ọ̀pá bàbá bàbá ètò ìpá ó sì wọ́ lọ wọn á ti hàn pípamọ́ ẹlòmíì tí èso pọ̀ pa tẹ́lẹ̀ ju àlà wọn bẹ̀rẹ̀ sí ti sọ̀rọ̀ àwọn wọ́n ní èmi kọ́ ìwọ lọ pa nígbà tó pa lọ wá wọ̀ síbi ọ̀rọ̀ yẹn sá pọ̀ wọ́n yóò kọ́tà tó ń nàfẹ́ fẹ́dá tó fi hà wàlláhu mọ̀kìrìjù máa kún tó ń tẹ̀sí mọ́ọ̀n ẹran tí ìgbà tẹ pa ẹ̀mí kan tẹ́ wọ́n á ti sọ̀rọ̀ ayé ọlọ́run bó gbé ní tẹ́ ń gbé pamọ́ yóò gbé hàn tí ọlọ́run bá ti padà gbé hàn tòbẹ́ẹ̀ náà ni téèyàn bá pààyàn nítorí ó lè bá àjogún ẹ̀ òní jogún ẹ̀ irú ẹni tí ọlọ́fẹ́yàwó lásìkò tí ń ṣe àìjà òun náà fẹ́ kánjú wọ́n fẹ́ kánjú fẹ́yàwó kásìkò àti irú rẹ̀ fẹ́ tó tó ìbúfin pààyàn fẹ́mi ìdí òsínú àìjà ẹ̀ máyé wọ́n bẹ́ẹ̀ ní obìnrin tó bá tó lónìí lónìí náà lẹ́fẹ̀ẹ́ so èdè ó ti rẹ́dì ìjọba ti gbé lóṣù kan ọ̀rẹ́dì ìjọba lóṣù méjì ọ̀rẹ́dì òun náà lè ti jẹ́ kó ti dilẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n kọ tí ò rí gẹ́gẹ́ bí òun náà ti dilẹ̀ tó ń wáyàwó tó ò rí tó gbogbo ẹ̀ ti dédé ara wọn nù alhamdulilayi tó àmì wò wá ní káwá lọ mẹ́nìkan tó lọ́n pa láti pé oṣù mẹ́rin àtòru mẹ́wàá ní yóò fi jókòó ọwọ́ àti àtòru mẹ́wàá wọ́n á ní wọn oṣù mẹ́rin lóbi jẹ́ pé náà ti fi àjẹ́ àtòjì jẹ́ ń ti wá náà. sòṣùgbọ́n àwọn tí wọ́n sọ yìí pé rárá o wọ́n tún lè fẹ́ra wọn ọkùnrin yẹn ọkàjọ́ kan ní ẹni tí ń wá ni wọ́n ní dọ́gba táwọn ti sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ Umar ibn al-Khattab radiyallahu anhu ni Imam Malik ti fẹ́ rí i àwọn náà lọ́rọ̀ sàábẹ́ mi àwọn tó pọ̀ jù náà lù àwọn lọ́rọ̀ sàábẹ́ mi sàábẹ́ mi yẹn ni Ali ibn Abi Talib radiyallahu anhu ó ní innaha tahillu lahu obìnrin yìí ń tọ́ sí pé kó tún fẹ́ wọn lọ tọ́ sí kó fẹ́ kó tó burú mẹ́. a ti máa sẹ́ríà títà kan á sọ̀rọ̀ títà bí mi sọ̀tọ̀ ta kò. kò sẹ́ẹ̀rì inú rẹ̀ kíní kejì wọn àyàfi káwá ẹ̀rí mi látòdì títí pé ọba kì í tó ní kálukú sọ ẹ̀rí tó wá wá látòdì yẹn ni ó fún wa láǹfààní àti fún ọ̀kan lọ́lá lórí ọ̀kan náà rọ̀ wọn torí ìdí eléyìí àwọn ìjọ sọ pé ọ̀rọ̀ àárí ibi náà àbí sọ́ọ̀rì náà tẹ̀lé àwọn làwọn jù lẹ́yìn náà. alimam ibn kathir rahimahullah wọn ní yàtọ̀ sí pé ọ̀rọ̀ míì wá lọ́dọ̀ ali ibn abi talib táwọn tó pọ̀ jù fi sẹ̀rí wọn ni tó ń ma huwa munqati'un 'an umar ọ̀rọ̀ tí wọ́n gbà wá látọ̀dọ̀ umar yẹn ọ̀nà tó gbà wá ọjà láàrin nìkan ọ̀dàpọ̀ ẹnìkan náà tó gbà wá sẹ̀mọ̀ pé fún wa pé bóyá eh, bàbá kan tó ti kú láti hundred years ago bàbá sọ báyìí bàbá sọ báyìí a sì máa pé wọ hundred years ń bọ̀ lọ́wọ́ sọ wá ní bàbá sọ báyìí bàbá wò sọ̀rọ̀ pé mo ti wá pé bàbá wò wọ́n ní bàbá sọ wọ́n ní òkè ta ló ní tọ́ba ń lágbájá ni lágbájá ni tọ́ba bàbá sẹ̀mí bẹ́ẹ̀ ni ta ló fún gbọ́dọ̀ tẹ̀ kí wò tó gbọ́ àwa wò ó ẹni tó sọ fún ọ ẹni tó sọ fún ẹni tó ń sọ fún ẹni tó náà tó sọ fún kó tó di fún ọ sọ fún ọ àríkò ti já nìkan kulẹ̀ ìyẹn mẹ́ta lọ̀rọ̀ gbọ́dọ̀ wọn láti hundred years kó tó dọ̀dọ̀ sí ẹ tó dé lónìí ọwọ́ ajẹ́ nìkan ọjà bọ́ọ̀lẹ̀ àárí ẹni àkọ́kọ́ pé yẹ ẹ kìí sòkùrọ̀ ẹni ẹ̀kejì kìí sòkùrọ̀ ẹnìkan bẹ láàrin nítorí pé lẹ́yìn ọ̀ọ́ba láyé ẹni ọba láyé bó ti bá bàbá ńlá yìí ẹnìkejì náà ọba láyé bó ti bá bàbá ńlá yìí ọdá dúpẹ́ nìkan lọ sọ fún wọ ọba bàbá ńlá yìí àti pé gbà tí ó kú sí ọwà lọ́mọdún mẹ́ta ni tí ọmọdún mẹ́ta lọ sọ fún ọ. tó ọdá dúpọ́ lọ ẹnìkan lọ náà ti gbọ́ ibẹ̀ wọn ti wá pọ̀ yẹn fún tí ó ti jẹ́wọ́ ẹni tí ọ̀dà pọ̀ lọ́ba á dápọ̀ ẹ̀ ọ̀sán abàjọ òkúrọ̀ nínú òjò ọ̀dà pọ̀ ẹ̀ adẹ́pọ̀ ọ̀rọ̀ kò sí déédéé tó bẹ́ẹ̀ náà ní tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ tí wọ́n àtọ́sọ yẹn tí ìmáàmù Malik tó gbé jáde nínú mọ́pá rẹ̀ wọ́n ní mọ́pátá ọjà láàyè níbi kan. wọ́n ní ẹ̀sẹ̀wòrì rahimahullah òǹdúgbò ẹ̀gbà ọ̀rọ̀ wa láti ọ̀dọ̀ aṣáájú látọ̀dọ̀ aṣáájú látọ̀dọ̀ Masruq anna Umar raja'a 'an dhalik fífi Umar ó ti kú ọ̀rọ̀ mi ó kó jẹ́ ní ìsọ̀bẹ́ rẹ̀ nítorí pé ká máa mọ́fìn wọn ká máa tó kíní kan tọ́ kíní kan tọ́ mọ́ ọlọ́run lọ́tọ́ sí àbí òye wa wal aslu al-adam al ni pé má ṣe kò sí nípa rí pé o ò lè fẹ́ mọ́ àlẹ́rìí tó sọ bẹ́ẹ̀ bó láti kàn sọ pé kò lè fẹ́ mọ́ ẹ̀ṣẹ̀ tó dá ẹ̀ṣẹ̀ tó fẹ̀ àti fìyà rẹ̀ jẹ́ àtúnwá ká ṣe sùúrù títí parí ẹ̀dá tó bá parí ẹ̀dá tó má tún wúra wọn fẹ́ kọ́ fẹ́ra tó àbúrò wa sọ pé kò ní fẹ́ mọ́ láéláé láéláé báwò tó wọn ni Umar gan fúnra ara rẹ̀ gan ó ti kú ọ̀rọ̀ jẹ. so wọn ni Umar sọ pé dàgbà kìtọ́gbà ńlọ ní ó sì ní wọn tún lè túnra wọn fẹ́ tó wọn pa ṣùgbọ́n eléyìí ò sí lọ́dọ̀ màlìkíyà lọ́dọ̀ màlìkíyà títí dò nínú tí wọn àwọn táwọn náà sọnù ibi tí wọn bá fẹ́ yà wò. وأن عدة يفرق بينهما ويحرم عليه أن يتزوجها أبدا آية ìwọ̀lú sì jẹ́ lórí wọn tó kún fẹ́ra láéláé sòṣùgbọ́n ìwà tí wọ́n bá ń ka wọn síra yẹn wàá rí i pé wọ́n yé sẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn kàkà tó bá tún á tún fẹ́ wọ́n ti yà wọ́n wọ́n tún á tún fẹ́ ńgbà tó parí wọ́n bá ní ah, ọlọ́run òfin ọlọ́run bó ọlọ́ka rìsálà ni rìsálà náà ti kúránì kúránì ni rìsálà bá dé ìsàdé ẹ̀rí kí ló dé tán fi sọ bẹ́ẹ̀ kò ní rí ká ń bẹ́ẹ̀ dípò kó ọmọ kó ṣe déédéé àbí ò ṣe déédéé ló ti jẹ́ pé ìdájọ́ rẹ̀ lè àní tẹ́lẹ̀ so ó ṣòro láti máa fi sẹ̀rí láti ya fíkù pẹ̀lú àwọn ẹ̀rí tọkànjọ́rọ̀ lásán ó ṣòro láti máa fi sẹ̀rí tura ló ti jẹ́ pé ẹni máa ń kọ́ fẹ́kù wọ́n gbọ́dọ̀ máa kọ tẹ̀rí tẹ̀rí rẹ̀ kọ́ ọmọ kí ló fà tàbí sọ. so ṣe possibility kọjá pé tó jẹ́ àtúnjẹ léyìn gan ló ṣe déédéé ọ̀wà torí ẹ̀ láti ń kọ́ fífíò ní ní ní ní ní ọ̀nà tó gbà pẹ̀ tó gbòòrò pé kí lè léyìn sọ kí lè léyìn náà sọ kí lè léyìn náà sọ kí lè léyìn náà sọ kí lè rí jẹ kí lè rí jẹ títí tá a fi mú nǹkan kan jáde tó yẹ pé yẹ olùsùnmọ́rọ̀ lọ olùsùnmọ́rọ̀ ànàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam sọ̀rọ̀ tó kọ́ lóyún ọba jẹ́ náà bó lè tún fẹ́ kọ́ bá gbọ́dọ̀ tilẹ̀ kọ́ máa àfi tó bá kàn jẹ́ pé tìdáàlì lásán lọ́fẹ́ máa ń ṣe gbàtà tó fọ́n ike ọ̀ràn ẹ̀ dáná ní ẹ̀ka tó sọ̀rọ̀ ọ̀wá ní sọ̀rọ̀ orí ti tó sí ni orí ti sọ̀rọ̀ ọ̀la ìdàníyàn.